ní soríire kò ní yẹ yín nínú ìlú tiwa ẹ máa kó alẹ́ rú. ló bá ti rí ẹ̀rìn ìṣẹ̀kú ni. ẹ̀rìn kú ni wọ́n rìn kú ni wàhálà wọn wọ́n rìn kú ẹ̀rìn kú ni ẹ̀yin olórí ibú nínú ìlú tiwa ní kó alẹ́ rú ẹ̀ ní jèrè ọlọ́wọ́ bá ti yín jẹ́ ni ẹ sọ̀rọ̀ ẹ̀yin olórí ibú yìí ẹ ní sórí ẹ ní bá ṣe rí àfi bí ẹrú ẹ ní jèrè ẹ̀yin olórí ibú yìí ẹ̀yin olórí ibú gbogbo yìí kò ní í jẹ yín. ẹ sọ̀fọ̀ ní àbẹ̀rí yín lùlù wa mọ́ ẹ rà olórí òrí bí ṣe ń wọrin olórí ibú ẹ eh, kò ní yẹyẹ ẹ ní sọrí rẹ inú gbọ́ inú gbọ́ lẹ́yìn inú gbọ́ inú gbọ́ inú gbọ́ inú gbọ́ ládé tẹ̀ gbé inú gbọ́ ládé tẹ̀ gbé ẹ ní sọrí rẹ ẹ̀yin olórí ibú yìí ẹranko níyìn inú gbọ́ lẹ́yìn máa inú gbọ́ inú gbọ́ lẹ́yìn máa